السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún Allahu Ta'ala ọba tí ó kádàrá oríire ti Islam mọ́ kálukú wa èyí tó ṣe pé jíjẹ́ mùsùlùmí wa àánú ọlọ́run ọba ni torí pé ó ń bẹ nínú àwùjọ lónìí àwọn tí a jọ ń gbé inú ìlú àwọn tí a jọ ń gbé àdúgbò àwọn tá a jọ ń gbé ilé kan kódà àwọn ta a jọ wà lẹ́ẹ̀dẹ̀ kan kódà àánú yàrá kan tọ́lọ́run ò kádàrá pé kí wọ́n jẹ́ mùsùlùmí òmí ń bẹ nínú wọn tí ó máa béèrè wípé tí ẹ̀ bá ti ẹ̀fẹ́ jẹ́ mùsùlùmí kí ni tí ó ṣe ẹ́ ṣàlàyé fún un òní yóò kírun a máa retí rẹ̀ kò ní wá ọ̀la yóò ṣe láìláà ìlàlá a máa retí rẹ̀ a ní gbọ́ lẹ́nu ẹ̀ títí títí títí títí títí kódà mo ti rẹ́ni tó ṣe wípé kìí ṣe mùsùlùmí ṣùgbọ́n ó tún jiyàn pé islam lọ́nà síbẹ̀síbẹ̀ kò máa ṣe islam kìí ṣe mùsùlùmí o ó tún ń jiyàn pẹ̀lú àwọn ẹ̀fà ní islam lọ́nà walakin ma ada ẹ̀lìkà lam yakun mùsùlùmí kò jẹ́ mùsùlùmí a rí àwọn tó kẹ́kọ̀ọ́ nípa islam tí wọ́n tún ń ṣe ìwé tí wọ́n fi ń ṣàlàyé ẹ̀sìn kódà àwọn mumayizat àwọn ń tá a lè pè ní bẹ lára ẹ̀sìn Islam tó fi pegedé tó fi gbọ̀rọ̀ jẹ́ka tó fi tún ta àwọn ìyókù yọ wọ́n ó tún bá wa fà yọ àpẹẹrẹ arákùnrin kan wà tí a ń pè ní Montgomery Watt nínú ìwé kan tó kọ Islam ara àwọn orientalist ó ọ̀rọ̀ Islam ó kẹ́wó dáadáa ó wá ń ṣàlàyé pé tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa architecture ilé kíkọ́ káyà bátà ní ilé kágbélé kalẹ̀ káwọlé pé ilé ìdùn wò ó ṣe rí design architectural design ó láwọn mùsùlùmí ló ta gbogbo ayé yọ ó wá ní kí ló fà á ó nítorí pé ẹ̀sìn wọn sọ wípé àwòrán yíyà àti èrè gbígbẹ́ èèwọ̀ ni ó ní eléyìí ló wá jẹ́ kí ọpọlọ àwọn mùsùlùmí kó wá mú bérébéré pé bóòlù àwọn ó ṣe wá mọ́ kọ́lé bóòlù àwọn ó ṣe mọ́ ṣe nǹkan tí ó fi mọ́ dá ó ní wá bẹ̀rẹ̀ sí lo ìlà fífà èyí tó tọ́ àti èyí tó wọ́ straight lines and curves they started using it for design making their own architectural designs to be distinct from others throughout the world eléyìn ló wá jẹ́ kí gbogbo tí mùsùlùmí wá yà tàbá ti kọ́lé ẹ̀rẹ̀ àwọn axe cuffs ó ní peter mùsùlùmí ṣe dájú táwọn yòókù lọ́nu ẹgbà àwọn yòókù bí kankan kó èrè sílé kankan kó èrè oríṣi kò ní dá àwòrán ni wọ́n kàn mọ́ yà sí ẹwọ tí mo tọgùmẹ̀rí wá ti sọ̀n ẹ̀sìn islam ṣe èrè gbígbẹ́ èrè mímọ́ àti àwòrán yíyà ó ṣe léèwọ̀ èyàn ló wá jẹ́ káwọn mùsùlùmí kí wọ́n gòkè àgbà nípa design architecture inú òwe rẹ̀ fúnra mi mo ka omi kìí ṣe nẹ́ẹ̀tì direct ìwé textbook ẹ̀ mo ka ó dẹ̀ ti pẹ́ íńtánẹ́ẹ̀tì ò tí ìdè tí mo ti kà wọ́n tó gbọ́mọ ẹ̀rí wá tí òye ṣe mùsùlùmí kò sì kú ní mùsùlùmí ó sì ṣe àwọn òwe tó pọ̀ nípa Islam àwọn èèyàn wà báyìí bóṣúọ̀tì rẹ́fúrẹ́nì ni òun ara àwọn orientalist ọ̀rọ̀ pọ̀ tó náà sọ nípa ẹ̀sìn ṣùgbọ́n kìí ṣe mùsùlùmí torí náà ọ̀rọ̀ tó jíṣẹ́ ńlá ti sọ yẹn lọ̀rọ̀ pé man yuridillahu bihi khayran yufaqihuhu fid-din ẹni ọlọ́run bá gbèrò dáadáa kan kò sí tí ó ṣe fún ju pé kó fún lágbòóyé ẹ̀sìn lọ ọlọ́run tó ṣe wá ní mùsùlùmí báyìí aláìní mọ́ jẹ́ mùsùlùmí mọ́ ọlọ́mọ ìṣàdánwò fún wa mo jẹ́rìí pé kò sẹ́nìkan tí jọsìn tọ́ sí lódodo àyàfi Allah Ta'ala ọba tí ó pé méjì bè ń lé mẹ́ta mo jẹ́rìí pé òun lálágbára tó kápá olùmọ̀ alámọ̀tán ó nìkan ni jọsìn tọ́ sí kò tọ́ sẹ́lòmíì nítorí pé nìkan ni adẹ́dà pé ọlọ́run jẹ́ adẹ́dà yẹn nìkan tó fún wa láì mú nǹkan ní ìwà mọ́ láti sọ pé òun nìkan ni jọsìn tọ́ sí lèmọ́dà tó bá lọ sí nǹkan míì yàtọ̀ sí Allah ó fi hàn pé ẹ̀dá ló ń sin òsìn àdẹ́dà àwa àti tó ń sin yẹn tí kìí ṣe àwa tí è ṣe èèyàn yẹn a ti jọ ní nǹkan kan tó bára mu kí nìkan nǹkan bá jọ ní ẹ̀dá ni wá we are, creatures nǹkan tó ń sin yẹn nípìlẹ̀ àwa náà nípìlẹ̀ ní tó ń sìn yẹn ní òpin yóò ló bí òsì ní yóò ní àwa náà ní àwa bá jí ní bá padà ní lórí ilẹ̀ nǹkan tó ń sìn yẹn ní àwọn àbùjẹkù àti àwọn àbùkù gẹ́gẹ́ bọ́mọ èèyàn náà ṣe ní àwọn àbùjẹkù àti àwọn àbùjẹkù nítorí náà pọ́lọ̀ ń jẹ́ adẹ́dàun nìkan gan ti tó láìsí ẹ̀kọ́ àwọn ìròyìn ní ìwá wípé òun nìkan níjọsìn tọ́ sí kò tọ́sẹ́ lómi bó tilẹ̀ jẹ́ pé ẹlòmí a máa ronú lóde òní nípa àwọn ń ta lè pè ní àwọn tí wọ́n ń fi ìmọ̀ ìjìnlẹ̀ gbé jáde tá ní technological innovations àwọn tí wọ́n fi ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́nsì wọ́n fi ń gbé nǹkan yẹn jáde kìí ṣe ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́nsì gangan o ṣùgbọ́n ìmọ̀ ìjìnlẹ̀ yẹn ló ṣe kí ni ló ń gbé àwọn nǹkan yẹn jáde tó fi wá ń dàbí ẹni pé tuntun dé ṣùgbọ́n rọ ó yàtọ̀ sí tọ́lọ́wọ́ Allahu ta'ala awjadana min al-adami ila al-wujud bọ́lọ̀ yí sọ fún wa ní suratul insan hal ata ala al-insani hinun min ad-dahri lam yakun shay'an madkura bó sì yí sọ fún wa ní suratul ní Suratul A'la alladhi khalaqa fasawwa walladhi qaddara fahada ìtumọ̀ àwọn àyà yìí ni pé gbogbo tọ́lọ̀ ń dá pátá láti bí àìsí ló ti mú àti bí àìsí ni kùránì ní hal ata ala al insani hínú min ad-dahri lam ìgbà yàtọ̀ sí ọdún ó sì yàtọ̀ sí ọjọ́ ọdún tó pọ̀ tó kóra wọn jọ ni wọ́n ń pè ní ìgbà tọ́bà kan bá jẹ́ ń sìn tọ́bà yẹn tó wá papòdà tàbó wọnú àjà lọ báwọn Yorùbá ṣe máa ń sọ pọ́ba wájà àmọ́ béèyàn bá gun àjà kò lè bọ́ba kankan ń bẹ̀wò ìyàpáwọn Yorùbá akú tanra wa jẹ́ wọ́n yìí sọ pọ́ba kú ó ní kò kú ó wájà ní gbàtọ́ ní ìfẹ́ tó kú wọ́n ní wọ́n yìí sọ pọ́ba kú wọ́n ti gbé nílé ìbò BBC ti gbé CNN ti gbé wọ́n tànra wọn jẹ nífẹ̀ẹ́ pé ọba òkú gómìnà fún rẹ̀ ti gbọ́ ohun àárín kòkó o <laughs> ẹgbẹ́ yorùbá nínú ìran tí ma tànra rẹ̀ jẹ nọmbà 1 ní láyé nítorí ìkéni nítorí pé wọ́n fẹ́ dún kùkù láṣà mọ́ wa wọ́n fẹ́ ṣe dẹ́rù bà wá ṣàgbétàbá dìgbà kọ́bọ̀ kú ó wọnú àjà lọ ni àyàwó bàbá dárúkọ ẹ̀ àtúmọ̀ wọ̀ tún ó sì pé àbúfẹ́ wa mú wa bẹ́ẹ̀ sì ni kò mọ́ tí ń lọ mọ́ orùkú so kí ọlọ́wọ̀n bá lè kí ọlá kí ṣe àánú yẹn ó sọ fún wa pé alata ara lè ìsáni hínú nínú dáhàrí lámìyàkùn ṣe àmàdìkúrọ̀ tí ọba yẹn bá wá lọ wọ́n wá sọ pé nígbà alágbájá ẹ̀rì pẹ̀lú mi wọ́n ní wọ́n ọdún tí wọ́n bí ṣùgbọ́n nígbà ọba báyìí ẹ̀rì pọ́ba yẹn yóò lo àwọn ọdún kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́lọ́ ọlọ́run wá ní hínú mínà dáàrù àwọn ìgbà tọ́lọ́run wá ń sọ kọjá ìtawà ń sọ yìí àwọn nǹkan tá a dákọ̀ yìí ò tí ìdáyé wọn ìtí ìdé ayé gan ò tí ìdáyé pé àwọn tó bá ṣe geology àbí geophysics àwọn ló máa lè máa sọ mesozoic era eh, kìíní kan era àsọ̀rọ̀ dákejì zo àwọn a máa sọ̀rọ̀ kìíní kan million years ilé million years wọ́n lè sọ pé nígbà yẹn àwọn ẹranko tó wà ńlẹ̀ kò sí ẹranko kankan oríṣiríṣi wọn máa sọ ni irú ètò ẹgbẹ́ kàyẹ̀ máa kà á lámìyà kò ń ṣe àmàkùrọ̀ ọmọ èèyàn jẹ́ nǹkan kan kò sẹ́ni tó mọ èèyàn lórí ilẹ̀ àwọn nǹkan míì ti ń bẹ ṣùgbọ́n kò sí èèyàn rárá lórí ilẹ̀ inna khalaqna al-insana min nutfatin amshajin nabtalihi faj'alnahu dá ọmọ ènìyàn látara ádámà tọ́lọ̀un mọ́ tó wá fẹ́ ẹ̀mí sí ọlọ́ni ìnàmà amúrùhù ìdárọ̀dà ṣe à tó ń bá bẹ́ ṣe nkankan ayyakú lálá ukùn fàyàkùn òun ó sọ fún nǹkan náà fi jẹ́ bẹ́ fà látara kó sọ bẹ́ẹ̀ yẹn ìyàkún nǹkan yóò sì jẹ́ bẹ́ níbo ló dúwádà ṣùgbọ́n anything we call technological innovations gbogbo tá a bá pè ní àwọn ìntà gbéjáde látara ìmọ̀ ìjìnlẹ̀ bóyá fún ìdàgbàsókè òní tàbí fún ìtẹ̀síwájú òní gbogbo wọn ni ó níbi tá ti mú wá including genetic engineering yẹn ló ti ẹ̀ easy jù ètò ó ṣèyàn lé ìmọ̀ tí wọ́n pè genetic engineering yẹn ìyẹn ni wípé àgbàdo tó jẹ́ pé ẹyọ kan báyìí ni ọmọ tó máa ń gbé pọ̀n kí wọ́n sì ṣe kó máa gbé ọmọ méje pọ̀n yóò di tí ó máa gbé ọmọ méje jáde bẹ́ẹ̀ ni àgbàdo tó bá pọ̀n ọmọ ẹlẹ́yọ̀ kan báyìí ló máa ń pọ́n wọ́n ó ṣe ní ìsìn yóò máa gbé ọmọ méje jáde àbí ọsàn sáàmọ̀ pé ọsàn yìí o ọsàn tó kan ní kìí dùn wọ́n ó tẹ́ ní ìsìn yóò bẹ̀rẹ̀ sí si yóò sì máa so púpọ̀ olóbí àwọn tánjálò lóbi gbogbo àwọn nǹkan wọ̀nyẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìyẹn ló rọrùn jù torí pé intolon ti ẹ̀dá láwọn rearrangement of eh, chromosomes àwọn intolon dá yẹn wọ́n wà àtúntò nínú ẹ̀ àwọn ò tí ẹ̀ ṣe nǹkan kan ju pé àtúntò tó ń bọ́ kí ni wọ́n ṣe nǹkan tó ti wà ńlẹ̀ náà ni ọpọlọ wa là ń lò láti òkè ẹjá fi lè sí bíwò ká tó wọn tí ó ṣẹlẹ̀ àwọn òtí ẹgbẹ́ nǹkan kan jáde ṣùgbọ́n ọlọ́run ọba àlejò ọlá níbi òfurufú tí ò sí nǹkan kìí ṣàtẹ́gùn nǹkan yóò sì máa ṣẹlẹ̀ nítorí náà ọlọ́run nìkan ló tó sìn gbogbo ń si sí dá pátá fàhádà òun ló kádàrá bí wọ́n ó ṣe lògbésí ayé tó sì tọ́ wọn sọ́nà lọ bí wọ́n ṣe máa lò àpẹẹrẹ yọkan péré ni màá mú wa òun lọmọ tá a bí ta ló kọ́ ọmọ pé báyìí ni kò ṣe máa mu ọyàn ọ̀yọ́ ká máa jẹ ilá wọ́n fẹ́ràn rẹ̀ àbí wọ́n máa kọ́ bí wọ́n ó ṣe jẹ́ ni téyìn sí jábẹ̀ sáyà pàápàá tó bá ní irùngbọ̀n tó bá lọ jẹ láìlá òkun gbogbo irùngbọ̀n rẹ̀ ni àti kékeré ni wọ́n ti mọ́ ọkọ̀ pé báyìí ni èèyàn ti bu àmàlà tó mọ́ fa àbáwọn ará China tí wọ́n fi pákó jẹun pákápáká wọn kọ́ ni ta ló kọ́ ọmọ pé máa ṣẹlọ́ ẹ̀ máa fà sínú alẹ́dì kọ́lákọ̀ fàṣàwà wọ́lẹ́dì kọ́dàrọ̀ fàhàdà ó dá nǹkan ní ó wá ṣe ní àṣepé ó wá tọ́kálukú sọ́nà sí ìta ni yóò máa gbà lọ ẹyọkan yìí ni màá kàn mú wa ta ló kọ́ tó ti máa ní kí mọ kápẹ̀rẹ̀ ní ìwà bí ewúrẹ́ nìsín ta ló tún ewúrẹ́ pé báyìí ló sì máa bímọ gbogbo aláré ewúrẹ́ tí ìyá rẹ̀ bá kú tẹ bá lọ mú wá síbì kan tó bá gùn tí ò bá réwúrẹ́ mi ìrìnjọ́ tó bá fẹ́ bí mẹ́rin pé yóò bí fún rẹ̀ rẹ̀ yóò máa fẹnu lá ọmọ yẹn ní ìsìn ta ló kọ pé fẹnu kùránì ní alẹ́bí kọlákọ fasáwà wọ́lẹ́bí kọdàrọ̀ fàhádà àmọ́ gbogbo nǹkan tá à ń sọ wọ̀nyí àánú ọlọ́run ló léèyàn bá ló jẹ́ káṣíkí ni láfi lè o elomi ti kowe to po lori iru sugbon ṣùgbọ́n làákàyè rẹ̀ lọ bí Islam sọ ni ìjọsìn tọ́ mo Muhammad sallallahu alaihi wa sallam o kìí ṣe ọmọ rẹ̀ o ànábì èṣe ọmọ ọlọ́run ọlọ́run ò fẹ́ràn ẹnikẹ́ni títí kó wá sọ́dọ̀ ọmọ rárá o alhamdulillahi lẹ́dí lam walada ọpẹ́ ni fún ọlọ́run ọba tí ò ń sọ ẹnìkankan dọ́mọ́ ẹ̀ẹ́ kò bímọ ṣùgbọ́n nígbà tó fẹ́ràn rẹ̀ ó wá sọ́dọ̀ ọmọ rẹ̀ ìbáwa náà máa sọ ọmọ mi èso ọmọ wa á sọ́dọ̀ ọmọ ọlọ́run lam walada kò mú ẹnìkankan lọ́mọ kò adopt mọ̀túkù àyà yẹn nìyẹn dàrẹ́tì ìtàkọ́sà kò mú búgbàtọ́lọ́ ní ìtàkọ́sà Ibrahim khalila ó mú Ibrahim lọ́rẹ̀ ṣùgbọ́n tọ́mọ́ ọlọ́run mẹ́ni kàkà lọ́mọ ti bíbí lamyeli kò bí gbogbo ọ̀nà téèyàn lè ṣe àfi ti ọmọ sọ́dọ̀ ọlọ́run lọ́lọ́run wọ́n dànù nínú Kùránì ẹ̀rí pé àwọn àǹsáàrù dé tí wọ́n bá ti kí jímọ̀ tán فكل الحمد لله الذي لم يتعز ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا سبحان الله مبارك kíní ìyẹn ni wọ́n ń sọ yìí gbọ́lẹ̀ pé kìí ṣe súnà bídí àmì o gbọ́lẹ̀ pé wá gbajúmọ̀ ṣùgbọ́n kìí ṣe súnà kìí ṣe bá náà bí ń kà nìyẹn tó bá ti kírun ó gbajúmọ̀ gbogbo ayé ń mo rò pé díẹ̀ kò sọ́dí tó bá mu ó yẹ kí wọ́n ti yí padà sí ìntànàbí ṣùgbọ́n lómi olórí kunkun ni yán sọ fún yóò ní ẹni wa ti gbé kalẹ̀ ń jọun àwọn ló jẹ́ kíjọ wa mọ́ gbòòrò ẹ̀kọ́ àwọn bàbá yẹn ọlọ́run kọ́ wọn gidi ọgbọ́n wo ló fẹ́ kọ́ tó fẹ́ dàbí Muhammad tọ́lọ̀ ń fẹ́sìn rán nìyẹn ṣe máa ṣe kó mọ́ dáwọ́ dúró lórí ẹ̀kọ́ kárí gbogbo àwọn sọ̀hábà àwọn tí wọ́n fi ẹ̀jẹ̀ ara wọn ṣe omi táàbùrin kí Islam tó fi dà lọ́yè lónìí táǹkà èso rẹ̀ jẹ́ ìṣẹ́ ọlọ́run lọ́lọ́run kó mọ́ bá gbogbo àgbé ẹ̀yin olùtẹ́tí sí alápẹ̀lẹ̀ ẹ̀yin onígbàgbọ́ òdodo lóòrọ̀ insha Allah ta'ala ṣókí lọ́bẹ̀ oge ni kì í dùn kó pọ̀ ní táàmù wa àmọ́ èèyàn lè lo wákàtí mẹ́ta níbì kan kó jẹ́ ṣókí náà o àbí òṣèṣe ìgbà míì ẹ̀yìntẹ́ lọ ń wo bọ́ọ̀lù torí pé ọ̀rọ̀ bọ́ọ̀lù ó tètè yé yí tí gba League final tí wọ́n bá wọ extra time tí wọ́n tún fi penalty decide ẹ̀ ṣé máa pẹ́ lójú yín kò é pẹ́ kódà ẹlòmíì orí tó ni ó wà ń bẹ̀ túrò àtúntì ìmọ̀gbọ́n yẹn tẹ́ ẹ̀ tí bá orí ẹsẹ̀ orí èkánná ní òfin tó túrà fún kódà kí tíìmù rẹ̀ mọ̀ líìdì fọ́ọ̀sẹ̀rọ̀ àyà rẹ̀ mọ̀ jáde kan fífún mọ́mọ́ kọ́ ló kún five minutes yóò ó dìgbà tí wọ́n bá fún finance yóò ní mo wí ni ó wọn ò mọ rí lọ́wọ́ o kò débẹ̀ ní kò rí wọn yóò lóhun wí kí ni àwọn ìpamílẹ̀ ní kò wí ni owó rẹ̀ tó fi wo bíìmù yẹn ti dọ́hun o ẹ̀mí bẹ́ẹ̀ ń ṣe lọ wò ó yẹn subscription ni owó yẹn tún ti dọ́dọ̀ club padà àwọn èèyàn kó sákò làwọn fi ń jẹun ọlọ́run mọ́jà ara ọkọ̀ gbọ́n kára alé lè máa rò mú tú jẹ ẹ̀bí ara ọkọ̀ bá gbọ́n àwọn ará alé ò ní rí nǹkan mú tú jẹ kó su ẹwà dọ̀dà mú gbogbo iṣu five hundred naira lára ah ó gbà ẹ máa kó lóko padà àádẹ́ ti sọ fúnra wa ààrà fúnra ẹwà kó ààrà five hundred naira mọ́ four hundred naira lára. kò lọ́gbọ́n tó fẹ́ já ó mọ́ mo ti rí rí lọ́jà níṣẹ́ táwọn bá fẹ́ lọ ra tomato nkankan àwọn tó fẹ́ wá ra ọ lọ sí mítìn pé a ní ra pẹ̀rẹ̀ tomato jìdí báyìí lọ àwọn èèyàn wà ní wọ́n kó lọ ẹ máa kó lọ fúnra ọ̀nà yá ẹ wá mú <laughs> mú ti jẹ <laughs> káwọn kó wá wá mákẹ́tì ni àwọn ará ilé ti gbọ́n jù wọn lọ hmm, lọ́lọ́run sọ fún àwọn oníṣòwò wáìlò lè mọ̀tọ̀fífì alladina ìdàkítàlù alẹ́nàṣì yastawfun wà ìdàkálóhun awọ̀zánú yọ̀kùsíròn aláyàzónù ìlà ìka annahun mafẹ́ ọ̀tún ìyàwómin àti nǹkan yọ̀gá ní mo fẹ́ lómi ọ̀rọ̀ pọ̀ mẹ́ o ó ní eh? ẹ wá ṣe dáadáa mọ́ ọ̀tọ̀ ní tẹ́ ń sọ fáwọn ará alé tí ọ̀nà ọlọ́run wá sọ pé òṣùwọ̀n tẹ́ wọn nílé ní oko òṣùwọ̀n tẹ́ wọn ó kún àkúnwọ́ sílẹ̀ ṣùgbọ́n bàtẹ́ délé kẹsẹ̀ wá ṣe òṣùwọ̀n yẹn ní rẹ́gí ẹ̀ ṣe ní rẹ́gí ẹ̀ tún wá ń ṣe kíni ẹ̀ ń ṣe jàǹbá sí ẹ̀ ń ṣe ní fúfú yẹ ẹ àwọn oníṣòwò lóko níbi tí wọ́n ti lọ rà yóò kún àkúnwọ́ sílẹ̀ wọ́n sì ti jèrè ṣùgbọ́n tó máa fẹ́ tà wọ́n ó ṣe òṣùwọ̀n yẹn ní fúfú yẹ wọ́n ti wọ́n jàǹbá àwọn yìí kò ní kán ó ti ẹ̀tọ́ kí wọ́n lọ léèdì ẹgbẹ́ ọmọ ń léèdì fún wọn kò pámpásì èyàn wà á rí yóò adábẹ́ pé kí ní ìyẹn ga nígbà tó bá dà lọ́wọ́ àríkà tí wọ́n ti kó nǹkan sí di kìíní ẹ̀yẹn ọlọ́run ṣàánú lọ́rọ̀ kan tí mò ń bá bọ̀ nítorí àsìkò ò pé èèyàn lè pẹ́ ń gbà míì tí ó dàbí ẹni pé kò pẹ́ lójú àwọn létí àwọn tí ń bọ̀ nítorí pé wọ́n nífẹ̀ẹ́ sí nǹkan yẹn ó ní mọ́mù tó lọ ń ka sábì ìsún ọ̀rọ̀ bí kàlẹ̀ àwọn alá lórí ìrun ó ní òjẹ́lò ní òwá mọ́ọ̀kì mọ́ súrà tó ń ké ti gòjù torí pé kò nífẹ̀ẹ́ sí kùránì yẹn lẹ́lòmí bá ti na gun lọ́ọ̀kan pé ta ló ń kírun àfáà ẹni ó ń lọ lé nìyẹn kò ní kúrò lórí ìrun bọ̀rọ̀ súra wo làfà yẹn ké sẹ́bì ilé ò sábìsàn rẹ̀ kalẹ̀ ala lógún ni ṣùgbọ́n tó wá di àfà yẹn náà iná àpẹ́ náà náà àpẹ́ náà yóò wá kí wọn pẹ̀lú kùránì yẹn kò nífẹ̀ẹ́ sí ìgbà ọmọ kùránì òye ni kò ní fẹ́ràn oníná àpẹ́ náà yẹn onísábì yẹn ni ó mọ̀ wá kiri inú a máa fẹ́ bí ìyàn ń gbà mí tí mọ́mù bá lọ rùkú pé ọ̀rọ̀ tó ń bá lọ yóò parí ọ̀rọ̀ iná àdúgbò ní Musa padà já ọ̀rọ̀ ìsí pé ó ń sọ aláta kahadifu Musa ṣé ò tí ìwà bọ̀ ní ìròyìn Musa ìdìnàdá iná òtọ́gọ́ ó ti kọjá àlà ọkàn Allah akbar oh God èyàn tó mọ̀ túnmọ́ ní ẹ̀hẹ́n kí tí ó kò dọ́dọ̀ ẹ̀ ní èyàn fẹ́ gbọ́tún mẹ́ kí ló ní kó sọ fún àkùrá aláka ìlànà títí tí ó bá sọ lóyìn òní dùn mọ́ lórí mi ẹ̀ẹ̀bó ṣe rí nìyẹn ó dàbí ẹni tí bá ń wo gọ́ọ̀fù ó dàbí ẹni tí bá ń wo gọ́ọ̀fù ọmọ géèmù kan tí wọ́n ń pè ní gọ́ọ̀fù tẹ bá ń wo ní tv ẹ̀yìn tẹ́ ń wo bọ́ọ̀lù ṣe pa ní nígbà tẹ́ẹ̀ mọ̀ òfin ẹ̀ kò yé yín àbọ̀ ń kíríkẹ́ẹ̀tì kò mọ rules and regulations kò mọ bóò ni kí ni score kò mọ bí wọ́n ṣe ń score ń bẹ̀ kò yé kíríkẹ́ẹ̀tì yóò kàn pa ní àwọn tó mọ rules so bí nǹkan bá fi yéèyàn alẹ́ ìsànà àdúgbò ma jáhìlà ní tí ò bá fi yéèyàn èèyàn máa jọ tààrẹ ni so ìdíyàn tí mùsùlùmí gbọ́dọ̀ fi mọ́ Kùránì ọlọ́run kó ṣàánà wa ní ṣókí a béèrè àwọn ìbéèrè a sì dáhùn rẹ̀ inú tíra tí mo ti fẹ́ mú ni tafsiri lè oṣìrì lè àkhir the last ten part of the Quran ṣòkó máa rò pé àtọpọlọ ni mo ti mú jáde pé àfààyàn orí ló ti ń fàyọ látòrí kankan asila tó ń muhimmatun fi hayatili muslimin àwọn ìbéèrè tó ṣe pàtàkì nígbésí ayé mùsùlùmí afẹ́ béèrè lọ ara wa ká sì dáhùn àfáà min àìnà ya kúdùlì mùsùlùmí àkíyìdátà ò ìbéèrè àkọ́kọ́ nù níbo ni mùsùlùmí ti máa mú gbàgbọ́ ẹ̀ tí wọ́n sọ pé àkídà àdìsọ́kàn kí náà ń pè ní àkídà ó ní kí ni àdìsọ́kàn mùsùlùmí ṣẹ́rí jọ́gbẹ̀ ní ìgbàgbọ́ yẹn àkídà yóò lágbára o kò sì sí tí kì í nílapa lórí ẹ̀ ní àná ṣọ́ọ̀ṣì kan tí ó jìnà sílé wa wọ́n ń kọrin wọ́n wá sọ pé orí mi ẹlẹ́dàá mi má ṣe nínú church ṣé ẹmọ tó wà fẹ́ ti wọn in tó ń dà wọ́n láàmú ni àkídà Yorùbá ìgbàgbọ́ Yorùbá tí Ọlọ́run ẹgbẹ́ mùsùlùmí náà máa ṣe àfáàmì ni Ọlọ́run níjórí inú rẹ̀ ó bá tòde jẹ́ ìgbàgbọ́ kan ti wà orí nílẹ̀ Yorùbá wọ́n ní làbábọ́ àbáfóòsà sílẹ̀ torí pé orí inú gangan ni wọ́n sọ yàtọ̀ wọ́n máa bọ́ ni tẹ́yìn ó lọ bọ orí yẹn torí pé wọ́n gbà pé nígbà ká tó wáyé orí kan wà tá gbé orí yẹn tó gbé níjọ́ náà lọ́nà ọ̀gbẹ̀gbàgbọ́ wọn ni kò kọ̀rẹ́kì o kò bá mú o mo kàn sàlàyé ni o yóò bá gbà pé orí tèèyàn wá gbéńjọ yẹn ni ó sọ tó bá jẹ́ orí ire ló gbéńjọ náà ó sórí ire láyé tó bá jẹ́ orí ibú ló gbé orí ibú náà ló ṣe òun wọ́n pè lórí inú tó bá dẹ̀ gbé orí ìṣòwò tó wá lọ ń ṣe ìṣègùn láyé ọ̀rọ̀ rẹ̀ ò ní bá mọ́ nínú ìgbàgbọ́ wọn ni o tó bá gbé orí àgbẹ̀ tó lọ ń ṣe akọ̀wé ìkọkúkọ ni wọ́n gbà pé ó máa kọ kí ní ìyẹn ló wá gbá ẹwọ ọ̀rọ̀ jésù ni wọ́n ń sọ ò jẹ́ jésù sọ̀rọ̀ ń porí inú ẹwọ orin tí wọ́n lọ ń kọ tí wọ́n dẹ́pọ̀ olúwa rí mi wọ́n jẹ́ ìpàdé wọ́n jẹ́ ìpàdé wọ́n máa gbàbọ̀ ní wọ́n máa gbà pariwo títí torí pé àkídà nìyẹn ìgbàgbọ́ nìyẹn wọ́n gbà pé orí yẹn ní nǹkan ṣe ń gbèsè ayé ó yá di ẹlẹ́dàá rẹ mú wọ́n bá di orí mú sórí lẹ́lẹ́dà wa sórí ló dá wa màmá mi náà sọ pé ah tẹ́lẹ́dà mi fẹ́ gbà láàárọ̀ òun ó fún òun náà ni òun fẹ́ pàdí ẹjẹ́ orí ń bèèrè àti ẹ̀dí ìgbọ́rí dáadáa tẹ́lẹ́dà bá ti béèrè nǹkan ọmọ ń fún ní orí rẹ̀ lẹ́dà rẹ̀ àkídà yóò bá òun ní pé orí rẹ̀ béèrè nǹkan báyìí pé kó lọ ṣẹbọ ètùtù báyìí ti dọ́dọ̀ babaláwo wọn ọ̀pẹ̀lẹ̀ sílẹ̀ wọn ni bọ báyìí kó ohun torí rẹ̀ nu ló débẹ̀ gbogbo àwọn ọ̀rọ̀ yẹn ẹ̀rẹ̀ àwọn ti àwọn míì wọ́n ni ẹ̀yìn ìyá rẹ̀ di ọyàn múyímú má fi ṣàdúrà ìgbàgbọ́ yẹn olóṣe kí ni òun ló ń lapa so alákídà òun ni àwọn àáfáà ti tú àkídà sí àdìsọ́kàn wọn ò pé nígbàgbọ́ torí pé àdìsọ́kàn tó dì sínú ọkàn rẹ ni òun ló ṣe àwọn ẹ̀yà olóbì tí wọ́n bá ń lọ ọjà àtàwọn tí wọ́n lọ ọjà oko tí wọ́n bá fẹ́ gbóòdé láàárọ̀ tí wọ́n fẹ́ jáde tí wọ́n bá pàdé ọkùnrin wọn ò ní lọ wọ́n sá mọ̀ ń ṣọ́gbà tọkùnrin yóò jáde ni tí wọ́n fi pàdé ẹ̀ ẹlòmíì sì kàn pàdé ah, ajé rẹ̀ o ajé rẹ̀ o àdìsọ́kàn yẹn ni àkídà ni àbẹ́ẹ̀kì ń rí wọn ni ẹ̀yin ọlọ́kadà tí ó rẹ́bí tó bá ti ọ̀kadà láàárọ̀ bá ti lé bí 1000 bẹ̀rẹ̀ fún ọba ìpé kò sí change ó kàwọlé ní pé change ló wà kiri túrọ̀tù ní ìwọ tó ń gbọ́ ní ah! ah! àkídà mi ìgbàgbọ́ kan ni ẹni ẹjẹ́ tán ni o ó ti lọ́lọ́wọ́ jẹ́ òun ṣe oríire ẹ̀wọ̀n tó lọ ń sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó pọ̀ gan àdìsọ́kàn Yorùbá òun ìgbàgbọ́ Yorùbá yẹn wà lára wa olówà lára àwọn bàbá wa tàjọ ń kírun mọ́síláṣí tẹ́gbọ́ tí wọ́n bá sọ mí ìsọkúsọ ra ẹ̀ ṣùgbọ́n àwọn ní sọkúnsọ̀ sọkúsọ sẹ́mọ̀ èyàn tó bá ti lẹ́kọ̀ọ́ kò ní sọ pé àbá ìsọkúsọ lẹ máa ń sọ yìí wọ́n lè yàn jáde wọ́n ṣe láti yàn pé àwa la kọ́ mọ́sùkì lọ́kọ́ ti ṣẹ́ kí wọ́n mọ́ sọ̀rọ̀ sí èyí ìsọkúsọ àbí wọ́n ló kọ́ ok mọ́sùkì ní ìsìn ẹ̀yìn tẹ́ ẹ jókòó bẹ́ẹ̀ mọ̀ bàtí wọ́n kọ ẹ jókòó bí ẹ ti mọ iye owó tẹ́ ẹ ti ná sí mọ́sùkì àwọn ọmọ kan wá dé ní ten twenty years to come wọ́n á ní bàbá ìsọkúsọ lẹ́ ń sọ yìí ẹ̀ ní gbá ìjẹ́ ẹ̀kẹ́ ẹ lọ́kọ́ ti yín àwa la náwó síbí tí orú bàbá àwọn àdísọkú ń sọkúsọkúsọ ní <laughs> akẹ̀rẹ̀ àánà ọmọlá àwọ̀ àwọ̀gbọ́n tàbí mú bàbá dànù àwọn o lè mọ́ àti wọn níjọ́ kan kódà èèyàn lè lọ́dún méje ìní ìgan ò ní gbọ́ tí eku dáadáa máa ma ń ṣàlàyé kó mọ́ kó ran àwọn ìyókù torí pé iṣẹ́ yìí fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ lọ́dún méje ó di ogún ọdún mẹ́ta ló fi bí ẹ̀ fi wọ̀ lára 60 years bàbá tó ti wọ 80 ó dẹ̀bẹ̀ ó bẹ̀rẹ̀ sí ṣẹ́ẹ̀sì òun náà jẹ́ bẹ̀rẹ̀ sí kírun gbà tó pé ọmọ 60 years tó ṣẹ̀ ń wá mọ́ṣáláṣí tó fi hàn pé 60 years ló fi ní àdìsọ́kàn àkídà tí ò bá ti Islam mu ẹ̀yin wá bẹ́ẹ̀ wọn níjọ́ kan pẹ̀lú ọ̀rọ̀ kan ìlàmọ̀ ìyàṣàlọ́ afẹ́ntọ́lọ́n bá fẹ́ ẹ̀ntọ́lọ́n so àfá wa ń sọ fún wa yí pé min àìnà níbo ni yá kúdù lè mùsùlùmù àti dátà hú níbo ni mùsùlùmí tí máa mú gbàgbọ́ ẹ̀ gbogbo gbàgbọ́ tí mo sọ ẹ̀ níbo láti mú ṣẹ́nu tíra kan láti rí ni agbọ́lẹ́nu àwọn bàbá wa agbọ́lẹ́nu tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn oníwòsíwòsí àtàwọn ìyá alátẹ ṣẹ́ ń pé nígbàtà bí ń ná coins inú agolo ní ọmọ ń kówó sí àbí wọ́n fi ẹyọ owó sínú ẹ̀ tí wọ́n ń pè lájé kìí ṣe pé mo pọ́n pìtàn ìtẹ́mì rí tó gbogbo ẹ̀yìn tó bá tóbi ọmọ tàbí àsìnbí gan gbọ́dọ̀ sì bá kò ìkọjù pẹ́ tó kúrò wọ́n máa fi ẹyọ owó sínú agolo yẹn òní ní ó ajé ò bá jẹ́ o ẹ pàjé eré o torí pé Yorùbá gbà pé owó yẹn òòṣà ni ajé ògúngún ní sọ́nù ilégbèjì àdó aṣọ ẹnigbọ́ndẹ nígọ̀ aṣọ ẹnigọ̀gbẹ nígbọ́n àgbà tó ní tiẹ̀ òtó pọ́n ṣe jẹyìn jẹyìn lómi yọ lẹ́nu wọ́n kó kalẹ̀ ní owó ẹyọ ní wọ́n èé fọwọ́ kàn láàárọ̀ kùtùkùtù ẹ̀kọ́ fọwọ́ nígbà yẹn orùkó so gbogbo kí níyẹn ló ní àkídà níbo ni mùsùlùmí ó di wá mú àkídà ìyí tá ń lọ nìyẹn bó láti fẹ́ mú àbáwá ni yá àkúdù ha min kìtàbìláhí wa sahihi sunnati nabiyyi sallallahu alaihi wa alihi wa sallam ladi la yantiqu anil hawa in huwa illa wahyun yuha mùsùlùmí ó mú àkídà rẹ̀ àdìsọ́kàn rẹ̀ ìgbàgbọ́ rẹ̀ látinú tírà ọlọ́run tí ṣe alkùrẹ́ánì lẹ́yìn ìgbà tí ọlọ́run tí sórọ́tù fatia lẹ́yìn sórọ́tù fatia sóra tó tẹ̀lé ní sórọ́tù ìbákọ́rọ̀ ọlọ́run ni alif lam mim dáálíkàlì kìtàbù láàrọ̀ ìbà fi hí húdà lil muttaqin dáálíkàlì kìtàbù láàrọ̀ ẹ̀dá fi hí húdà lil muttaqin tíra tẹ̀rí yẹn kùránì tẹ̀rí yẹn láàrọ̀ ìbà fi gbogbo ń tẹ́ bá ti bá ń hudan lili muttaqin ìmọ̀nà ní fún gbogbo àwọn olùpáyọ̀ ọlọ́ dáálíkàlì kìtàbù láàrẹ́ ẹ̀ẹ́bẹ̀ tíràtẹ̀ rí kò sí èméjì ọ̀dọ̀ ọlọ́run ló ti wá fíhì ó ń bẹ nù tí a náà hudan ìmọ̀nà lil muttaqin fún gbogbo àwọn ẹni àwọn so kùránì kò sí èméjì ń bẹ ewé kùránì kéré sunko ẹgbẹ́ kìdá yóò bá tí wọ́n bá sọ títí náà wọn ìní òtún ní mú òun ló bíyé túndé òun ló fàyábọ̀ òun la fi rí bàbá túndé òun la fi rí bàbá àgbà tí yá àgbà torí pé gbàgbọ́ wọn ni pé tó kù bá kú ó ń padà wá sáyé tó àbákan bá kú sí ọmọ tí wọ́n bá lóyún ìgbà yẹn kódà tí wọ́n bá ti lóyún kí bàbá yẹn tó kú wọ́n gbà pé bàbá yẹn kó sí inú wọ́n àmọ́ ṣe ọmọ yẹn bí bàbá ṣe ń gbẹ́wọ́ gan ní ṣe ń gbẹ́wọ́ bàbá tí ń gẹ́sẹ̀ tí ń gẹ́sẹ̀ nígbàtí èyàn ìjọba lìta ní ìjọba bẹ́ẹ̀ àbá ìní ìjọba rẹ̀ ìṣì bímọ́ tó ń dàgbà sí ló wá ń jọ bàbá sí ànábì ṣàlàyé sallallahu alaihi wasallam ẹni tí ń sọ̀rọ̀ ìyẹn ṣe biology school wọ́n kọ́ hereditary heredity and variation ó ṣe o first filial generation second filial generation ó kọ́ nípa dominance o recessive o gbogbo ẹ̀ lóyé o ṣùgbọ́n torí pé àkídà ni àdìsọ́kàn rẹ̀ ní pòkù ń wáyé lónìí ó bàbá àgbànú kódà ní àwọn ibi tí gbàgbọ́ ẹ̀ ti rinlẹ̀ dáadáa ọmọ yẹn àwọn àgbàlagbà ó sì máa dọ̀bálẹ̀ fún ọmọ kéèkì fún ní bàbá nù bàbá ọ̀nà wà rí ẹ̀dí nǹkan bí àwọn tó bá ṣe kérúbù tọmọ wọn ya wòlíì wo ni ọmọ mùsùlùmí ẹ̀yin ọmọ àbá ya wòlíì rí irun táà ti fádànù níjọ́ keje Ànábì sallallahu alaihi ó ní kúlù mọ̀lúdín rọ̀hínà tó ń bí àkìkọ́tì ì tó dì bá hùlá òyà ọmọ sàbí ì wàyó táàpá fún níjọ́ keje á pa irun orí rẹ̀ dànù á sì fún lóòkọ tó dáa ẹjọ́ bóò láti fẹ́ rí wòlíì inú ọmọ mùsùlùmí irun tá a ti fá Yorùbá sì sọ pé orí ń kún aṣọ ń fàya èròjà wèrè ń gbé bọ̀ díẹ̀díẹ̀ àwọn lóbìnrin yẹn lẹ́ ọmọ kan dáadáa ìgbé mo ti jì ní sùkúù kan tí ó jì àwọn dàdá pọ̀ ń bí ìrírí àmì ìdàdà ma ni a bó ní jọ́wó ni wà gẹrun ẹ̀yìn ó ní à orin ní òun máa sọ tó bá mú tí wọ́n ló sọ déètò níbẹ̀ ni mo ní òye tán rẹ̀ ṣé ń jọ wọn bí orí rẹ̀ kí ló mọ̀ tó ń ti tó wà lórí ẹ̀ kí ló yọ <laughs> kò wá lè sọ̀rọ̀ mọ́ òye tán rẹ̀ ìwọ dàdá ìwò tí ń fún ọlẹ́gbà ní ìsìn tó ké tó lónìí èṣù ló dè wọ́n mọ́lẹ̀ ẹ lọ gbogbo àwọn ọmọ tó bá ń ṣe bí dáadáa yẹn rí pé wọ́n yìí sábà dìvẹ́lọ́pù dáadáa bí kí wọ́n máa ran mọ́lẹ̀ báyìí pàápàá tí wọ́n bá ti lọ kó kí ní kírọ́ọ̀sì yẹn àgbélébùn irin yẹn sí wọn láyà ẹ rí pé àwọn ọmọ yẹn bí kí wọ́n máa ṣe sùn nílẹ̀ ẹ jádàánú ẹ fárun orí ẹ rí ọmọ yẹn ó dìde ní ìsìn torí pé ẹ̀ṣẹ̀ àbúrò ẹ̀ṣẹ̀ àbúrò àbí ẹ̀ṣẹ̀ wínú èyàn ṣe àkídànù àkídà ònù ló pàtàkì lọ ń tẹ̀wà fún torí ìgbàgbọ́ yóò kù ní ìsìn tẹ́bà mọ́ tẹ̀wà fún ìgbàgbọ́ wọn nìyẹn súnbọ́ ní mùsùlùmí ò ti wá mú ti ẹ̀ inú kùránì ni gbogbo táwọn èèyàn bá ní wá ń sọ ohun àmọ̀dá padà sínú kòránì sọ́lọ̀hún wíbẹ̀ kò wíbẹ̀ ẹ̀sọ́dànù jàre ẹ bàbá kan wọ́n ní kó sẹ́wà fún ọmọ rẹ̀ bèjì kò sẹ́wà fún ọmọ yẹn kú àti rí bèjì náà kí wọ́n sẹ́wà fún tó kú èsì táwọn ó sọ nìyẹn ẹ ilẹ̀ fẹ́sẹ̀ ẹ ó kàn wáyé ni àti bàbá náà wáyé bẹ́ẹ̀ ni kò tán ẹ wọn kò tètè àbí kí ló lébẹ̀ sọ pé àbíkú so lóògùn dèké àbẹ́yìn kọ́ lẹ so ẹ̀yin tẹ́ ń ṣoògùn ẹ̀yin ló so lóògùn dèké àwa òṣògùn ti wa àwa ò sọ pé àbíkú ni nítawà sọ ni pé ọlọ́run ló pa àgbàládà pókú gan pa ṣe sùúrù lórí pọ́mọ́kú àtùgbàládà okùnfà àlùjànnà tó ní fún ẹni tí ò sọ pé kíní kan ló pa àkídà mùsùlùmí nìyẹn gbogbo díẹ̀ wà sọ ìhì súnnà ti nàbí yìí sallallahu alaihi wasallam àti tó lálàáfíà nínú súnà náàbì ibẹ̀ láti mú àbá yìí ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ tó ṣe pàtàkì ó ní wà sahih àti tó lálàáfíà nínú súnà náàbì ó kàn pé súnà náàbì pé sí mélòó ó pín sí méjì èyí tó lálàáfíà àti kí ni èyí tí ò lálàáfíà báwo láti wá dé tó lálàáfíà tí wọ́n fi máa mọ̀ pé kòkó eléyìí wọn ò bá ẹ̀ẹ́sáfẹ́ ẹ̀ẹ́báyé kòkó ènìjẹ́ abẹ́ ìnímọ̀ tí wọ́n bá ti làbá ìwọ́n ti rí ní kòkó ìgírèdì ó dágbà àmọ́kọ́ dé kààrẹ ìgbà àkọ́kọ́ ní pé ń ká kòkó ọgbọ́n mọ̀ sọ pé ẹ̀rí mú <laughs> àwọn ti dámọ̀ bóò lẹ ṣe mọ̀ pé kòkó eléyìí kòkó gírèdì bẹ́ẹ̀ ṣe fọ̀ bẹ́ẹ̀ látẹ̀wò ẹmọ̀ ẹ̀kọ́ lẹ ní ẹni tí ò bá lẹ́kọ̀ọ́ yẹn ò lè mọ̀ bẹ́ẹ̀ náà láti mọ̀ pé àdísì eléyìí ò gírèdì àdísì ò lálàáfíà tẹ́bá wà bí kó mọ́ táwọn àfáà tí wọ́n bá fẹ́ dáwọ́ tẹ́lẹ̀ ẹmọ̀gbọ́n kí ẹ̀ dáwọ́ tẹ́lẹ̀ ẹgbẹ́ tí wọ́n bá fẹ́ ṣú wọ́n ló dáwọ́ tẹ́lẹ̀ sí ìyẹn pé àyè fẹ́ gbà wọ́n kàn ra ju àwọn ọ̀rọ̀ kan ni lánàá àdá tún wálẹ̀kẹ́ ìrìnà àdá àwa ní àṣà ti wa àwọn míì náà láṣà ti wọn wọ́n fẹ́ takò ọ̀rọ̀ lọ́hùn o ní tí wọ́n ìbẹ̀rẹ̀ ní ẹ wọ́n kàn tún jù àṣà àwọn èèyàn nílùú kan ti dàbí súnà ànábì náà ni ó parí ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn níbo lẹ ti rí

ó nítorí pé alẹ́dìlà ẹ̀ ti kú anìlẹ̀ hawa anábì sọrọ sọ̀rọ̀ fẹ́ẹ̀nú ìhùwà gbogbo tánàbì gbé jáde ìlà wáhìyàn yíwa kò jẹ́ nǹkan ju ránṣẹ́ sí wadalika ri sí fáàmù sọ̀hábà tí eléyìí ó máa wà ìyẹn ni pé ìgbàgbọ́ ta fẹ́ múnú kùránì àti súnà yóò wà níbàámu pẹ̀lú kíni fahamu sọ̀hábàtí wàsálàfí àsọ̀ọ̀lẹ̀ níbàámu sí àgbọ́yé àwọn òṣojú mi kòró àwọn owó lóṣojú mi kòró àwọn tó wà ńbẹ̀ nígbà kùránì sọ̀kalẹ̀ ni abúfẹ́mọ̀ ìyá ọ̀ṣọ́jọ́ṣọ́ ní sọ pé túnmọ̀ Abubakri ó sọ pé túmọ̀ àyà yìí ni àfáà kan ládùúgbò yín ní túmọ̀ rẹ̀ ní ìwò láàmú tàbúbákìrì ní kí ló dé máa fẹ́ fi mú tàbúbákìrì ọ̀rẹ́ ànábì ni ìṣojú rẹ̀ làwọn àyà yẹn fi ń sọ̀kalẹ̀ so àfá àdúgbò yìí tó sọ tiẹ̀ tó yàtọ̀ sí tàbúbákìrì yẹn ẹ ó lé lẹ́gbẹ̀rún ọdún láàrin òun àtàbúbákìrì kò sì sí ètò ṣojú ẹ̀ kò sójú bàbá rẹ̀ gan Mgbe rukutu ya ọhanti nnwa ofisi ọkpọọ i ba amusi ọrụ amụ sọhaba o lo fa asaladu asalatu ọnụ sọladu la hahadza ina al-lọra waa mala ika taa na ala n'adịghị ya ayu ala ịdị na ama n'osọlụ alehị wata limu taslima. A ma yi nwere n'eli ala ọrụ ala ịdị na ama n'aka alịsa sọladu ha anadịghị ana mba ila zaa kò yé kò mọ súnà kò mọ táwọn sọ àbà sọ ní tó sọ yẹn ò correct ọlọ́run ọba àlékè ọlá ń dárúkọ ànábì ó ń sọ nípa ànábì ní mọ́lá ilẹ̀ àálá fáwọn mẹ̀lẹ́kà àwọn mẹ̀lẹ́kà wá ń tọrọ ìkẹ́ àtìjẹ́ fánàbì látàrẹ ọlọ́wà ní ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ máa ṣe báwọn mẹ̀lẹ́kà ṣe ń ṣe yẹn ẹ̀yin náà máa tọrọ ìkẹ́ àtìjẹ́ fún àwọn sọ́ábà ń jọ tí wọ́n gbọ́ wọ́n lọ bá nàbí kaifa nusalli alik báwo la ṣe sàṣàlátù fún ẹ̀ ànábì wá kọ́ wọn ohun tó fagilé sọ láti fàtí nìyí torí pé jọ́ta nàbí ìkọ́ wọn lọ béèrè láàrín pé báwo láti máa ṣàṣàlátù tọ́lọ̀ ní ká ṣe fún ẹ̀ wọn ò sọ pé kí ní túnmọ̀ àṣàlátù ó dàbí ẹni pé ó sọ fọ́ mọ̀ká pé ma wá kí mi lára o ṣe é pé yóò fún wa ni torí pé bí wọ́n ṣe ń kí ìyàn ńlẹ̀ Yorùbá nù a sọ fún kọ̀ọ̀rà àbára Japan àbára China pé ma wá kí mi láàárọ̀ yóò pàwọ́ méjèèjì kò síbi àyà rẹ̀ yóò àtẹ̀ díẹ̀ báyìí ṣe ń kiri ni ń kí tó bá sọ fún oríṣìíríṣìí ni méje àṣà lónìí tó bá sọ fún àmì wípé wà máa sí láàárọ̀ yóò bẹ̀rí fún ọ ni wọ́n ni sáà sáà òkè ọ̀nà kí adébára kì ní ìsìn èèyàn rí jẹ́nẹ́rà kan odi jẹ́nẹ́rà ń bọ̀ ìwọ́n bí jẹ́ wà ní mo fẹ́ pọ́n wà ilé ah, bóyá mọ̀ ni wọ́n fi sórí rẹ̀ bẹ̀rẹ̀ ṣé jẹ́nẹ́rà yẹn kà sí gbogbo ǹdí torí pé kì í ṣe bó wọ́n ṣe ní kí ọmọ kí àwọn nìyẹn ń wò ká sí yóò bá sì sọ pé à ah, kájọ̀bálẹ̀ yẹn gan ni wọ́n fi pọ́n èèyàn lé lọ́dọ̀ àmì ìyà ló jẹ sí pòròpó bí wá nù torí pé àṣà Yorùbá àṣà ojú kan ni kò kárí ayé ó náà fi lọ bá nàbí pé a ti mọ̀ sàlátù tẹ́lẹ̀ báwo ni ká ṣe ṣe àrẹ́bìnrin hàn ẹmọ̀ wa wí báyìí olóbi sọ̀látù ibrahimiya olówá fagilé àwọn sọ̀látù míì tó yàtọ̀ sí tó tẹ́ bá ti lọ kà lámọ̀ sọ́lá ẹ̀sẹ̀ ní wọ́n ti fàájì ìlú ogílíkà aláàtì ìlú sábàkà náà sí ìlàkì ìlàkì aláàtì àti gbogbo system ni wọ́n fi máa kà ṣàpọ̀ oríṣiríṣi style the same thing ni o àbẹ́bù pattern oríṣiríṣi ni tẹ̀yẹ́ dínà mọ́ ríkà rárí sàbákọ̀dá oríṣiríṣi sáìlì àbí sọ̀látù kámílà tẹ́ẹ̀mì àbí sọ̀látù tùnjínà kámílà tẹ́ẹ̀mì tùnjínà tó tún kù èwo tún ni jáwà túlì kàmọ́ ìgbà kan wọ́n fún ẹnìkan ní tẹ́ẹ̀ bá kànú mọ́tò yóò lásídẹ́ǹtì ọ̀rẹ́ ẹnìkan nígbà tó ń ṣe wíìdì òun kànú ọkọ̀ jàre pé jáde ẹ̀wọ́ ọkọ̀ ọmọdé ọkọ̀ kankan ò lásídẹ́ǹtì jàre ẹgbẹ́ tó bá kà ọkọ̀ làbílẹ̀ǹdì o pé ohun tó fagilé ni pé níbo láti mú ìgbàgbọ́ wa kìtàb àti súnà ẹ̀rí báwọn sàbẹ́ náà bó wọ́n ti lọ mú ọ̀dọ̀ ànábì pé báwo láà ṣe ṣe bọ̀ mú sílà tó wà nípa àwọn èèyàn ní ẹ jájọ wo tó mọ́ sọ láti fà á tí àwọn tó bá mọ́ kéwú dáadáa tí kéwú yé ó wà tú àwárí pé ìtumọ̀ rẹ̀ gánà ó ẹ̀mọ̀ ipé àsàlátù ṣíṣe ìjọsìn ní àgbàládà ẹ̀sìn ni fátíà àmọ̀túnmọ̀ àbí tí a lè mú gbólóhùn míì wá tí ó tún dáa tí ó nítumọ̀ ká máa kà dípò fátíà lórí ìrun a lè mú gbólóhùn míì wá náà kí ló dé tàà mú wá torí pé ẹ̀sìn ni ìrun in tí ó ń pè lẹ́sìn ni pé ẹ ṣe bí wọ́n ṣe ní kẹ́ mo rò ẹ̀ bí é tí ó dàrú rárá torí ọ̀rọ̀ tí mo ra sọ tí ó yí tí mo ra sọ kékeré yìí

aláàrí Ibrahim yà ló bá ń bẹ̀ àzìmọ́wí Ibrahim yà ló bá ń bẹ̀ ìtíyà Ibrahim náà gbogbo tíra tàbí kí ó lè kí ó sọ láti Ibrahim yà lábá ń bẹ̀ kò sí èkankan tí wọ́n ṣe ṣì kọsọ̀ láti fàtíìsì sẹ́mọ̀ dídùn òfin kọ́ sí torí pé ṣe kàmọ́dá ti já ní wọ́n ṣẹ̀ṣẹ̀ bí ní 18 ooo ọ̀rọ̀ yẹn òfílẹ̀ 18 wọ́n bí ànábì century

òní wọ́n ṣẹ̀ṣẹ̀ bí ṣe kámọ́dà Tìjàní àwọn sàábé ti kọ́ tánàbí ní kámọ́ kaná sàlátù ìdí nìyẹn tẹ́ fi lè rí sọ̀látì fàájì inú àwọn tíra ó ọ̀rọ̀ yóò clear kò sí tíra ẹ̀sìn tẹ́ẹ̀rì tẹ́lẹ̀ bá ń Imam Malik àwọn ọmọgé wọn ló kọ àwọn ìzíyàwó Imam Shafi wọ́n ṣẹ̀ṣẹ̀ bí ní 18 ni àbí sheik niyas òun kú 1975 wọ́n bí ní 1900 ìdí ìyà tó pé gbogbo tó kà yẹn ẹ̀ ní rí inú tíra Ibrahim niyas Kaolaki ó kú ní 1975 so mo wà láyé ńgbà tó kú kódà mo ti gbọ́n 1975 ṣùgbọ́n mi ò rí lójú rí òun torí kò wá sọ́yọ̀ ńgbà tí yẹn mi ò gbọ́ pé wá tó bá rú aṣojú mi tó á lọ́bẹ̀ ó ṣe ká lọ gun fẹ́ǹsì àárí ẹgbọ́mọdé kò sí aláàfin alọ́gun àálọ́wò bọ́ọ̀lù àlọ́ ò ní san tíkẹ́ẹ̀tì ti lágbárí àgídíwó ọmọdé lọ́gúngi ní mo fẹ́ fàyọ ni pé ìdí nìyẹn tó ẹ́kọ́ àwọn táwọn kàyẹn ẹ̀ ní rí inú síra so níbo láti wá mọ́ ọ̀kídà wa ìbẹ̀yẹ láti fẹ́ mú mọ̀rùpọ̀rọ̀ yẹn clear sí ẹni pé kò sí jà ń bẹ̀ báyìí tó kọ́lọ̀ ó ṣàánú wa ó nídìí ni mo fi ń ṣàlàyé ìyẹn délẹ̀ délẹ̀ o torí pé tọ́rọ̀ báyé yóò dàbí ẹyọ kan pọ́ìntì kan náà mo dẹ̀fẹ́ mú inshallah ta'ala àfa wa ni ìdá tàláfùnà fa ìlà ayé ṣe ìnàrjẹ̀ tàbá wa ń sọ̀rọ̀ bá ṣe jọ ń sọ yìí tẹnu wa wá kò lórí ọ̀rọ̀ kan mo rò pé ìrẹ̀yìn mo fẹ́ ń di ọ̀rọ̀ mi sí láàárọ̀ ìtura àwọn tó fẹ́ lọ sóko àbá ọ̀rẹ́ àwọn tó fẹ́ lóko mi àbáwọn ọlọ́kadà tó fẹ́ lọ gbèrò láàárọ̀ ìtorí wọ́n ní ọ̀kadà tí àwọn èèyàn owó gidi ni wọ́n gbọ̀n ọ̀kadà báyìí ní Ùgbẹ̀ ní Ùgbẹ̀ níjẹ̀ta mo fi ti ara mi gbọ́ tẹ́nìkan ní gáràjì 200 naira fún rẹ̀ ló bílì ara ẹ̀ 200 naira mi sì lọ́kadà kan kí n lọ lọ sáré kówó mi wẹ́ ọlọ́run ò dá mi bẹ́ẹ̀ pé kí àmọ́ ọbẹ̀rẹ̀ kò rí fún ẹ̀ ló bí ìyá rẹ̀ sóò ẹjẹ mọ́bìnú ẹ̀yìn tẹ́fẹ́ sáré kówó láàárọ̀ eléyìí kò sí òkè òkè ọpẹ́ ní fọ́lọ̀ bọ̀tá nídìí wọn náà láwùjọ ìríjọ́ta ah, bá fẹ́ lo àwọn ọ̀nà kọlọ́fín àwọn lágbèé hmm ọlọ́mọ ìṣọ́ ẹ̀ṣọ́ wọn ibi tí mò ń lọ ni pé tá a bá ti wá ń sọ̀rọ̀ ó ní ìdàkàláfùnà nígbà tó yà ọ̀rọ̀ wa ò bá bára mu tọ́rọ̀ wa yàtọ̀ síra wọn lórí ọ̀rọ̀ kan irú ọ̀rọ̀ sàlátù tí mo sọ ń sìn tẹnìkan ní rárá àwọn ilé ìlàkà wọn ni ẹ̀mọ́ jà ẹ wá padà sí bodi tàbí láàmú mú gbàgbọ́ yẹn inú kùránì àti kíni àti ìṣúná èwo ló wà ń bẹ́ẹ̀ ẹ mi gbé jáde mo rántí ní Ifẹ̀ ní OAU ó ti pẹ́ o a lọ ṣe dìbéètì kan mẹ́ngbà yẹn àwọn kan tó ń sọ̀sọ̀ láti fàájì ìgbà yẹn wọ́n ní àwọn fẹ́ túrùfù ẹ̀ gan pé òun gan ló dáa ká mọ̀ ká èmi àti stars pín tí ṣe kó ní a lọ látàkó rẹ̀ ńgbà yẹn àti sọ láwàwà wọ́n wá ló wà ní Kùránì mo kàn dìde ńgbà tó mi fẹ́ sọ̀rọ̀ mo ní mo àgírí tẹ̀lé wọn mo ẹ̀yin brọ́dà ẹ mọ̀jà tọ́ra wa jẹ́ o sọ̀láti fàájì wà nù kùránì ṣẹ̀kọ́ yẹn kú tí ah, wọ́n ní ọ̀rẹ́ kan ní ìmẹ́lẹ̀ tó ń sọ yìí ó wà nù kùránì gẹ́gẹ́ bó ṣe wà nù gbogbo newspaper lónìí ìgbà yẹn Ọbásanjọ́ ló wà lórí yìí pé Ọbásanjọ́ kú mo ní ìsìn paper that Ọbásanjọ́ is dead all paper all newspaper ló gbé jáde nípa lẹ́jọ́ ìdílé wọn ni ah what do you mean? yes it's in the Any newspaper ẹ mú jáde máa ju ìyìn sí ìbọba nìyẹn ṣe ń pé obituary máa wà kò dẹ̀ sí pépà tí ó jáde tí wọn ò ní dárúkọ Ọbásanjọ́ sí as president wọn ni Ọbásanjọ́ ẹ̀mú àti Ọbásanjọ́ àbáàrí ìsì ó wà nù pépà bí òbí sí ẹ̀fìkún ìsì ẹ lọ bí òdígbárì dẹ́ẹ̀dì kan ẹmu ẹfi kú ìdẹ́ pépà wo ni ò sí mo ní bẹ́ẹ̀ ni sọ̀lá ti fàájì ṣe wà nù kùránì aláwùmọ̀ àkúlíláwùmọ̀ mọ́lẹ́kàlùmíkà aláwùmọ̀ àti fàjáde ẹ̀rí kó jọ ah, ọkùnrin yìí ibi tí wọ́n kú sí ń jọ náà nìyí tó bá jẹ́ pé èèyàn fẹ́ sọ pé nǹkan wà nù kùránì káhùn mú ní kódà èèyàn lè fa ẹ̀ṣẹ̀ yọ pé ẹ máa dẹ́ṣẹ̀ torí tẹ́rì ẹ máa yóò mú jáde mẹ́ dẹ́ṣẹ̀ àfikún ó dá àlọ́fikún tó kò tí pé láàrin ẹmọ tàrà àwọn jẹ wà ní kúrò àti ni wọ́n sọ tí wọ́n sọ ní pé sánmọ́ná tó kílíà sọ̀rí tọ́lọ̀ ń sọ̀rọ̀ báyìí àlọ́wò táàbá ti rí tẹnìkan mẹ́ kò mẹ́sẹ̀ rẹ̀ yọnu ẹnìkejì kí ni ìwọ wí kò tó rí mú jáde ìwọ ńkọ́ tèmi ní ìta ìwọ nìkan ló sọ bẹ́ẹ̀ àwọn méje yòókù kí wọ́n sọ wọ́n sọ pé tí mo sọ orí bẹ́ẹ̀ tí ìdànù kùránì ẹ gbọ́dọ̀ ẹ pààrí inú ṣùgbọ́n a pọ̀ jù lọ ìyẹn nígbà tẹ́ bá ń lọ léjì máa ṣòfin house kò sí eléyìí ìṣọ̀rọ̀ house ibi wọ́n sọ ń pẹ́ ní ẹyọ kan ṣoṣo tó rí mú tiẹ̀ mú jáde inú kùránì yẹn tàbórí múnú súnà òun làwa méjèèjì yòókù òṣèkíni láàgbà ọ̀rọ̀ rẹ̀ tájọ máa lò kejì democracy ṣàgbé tí wọ́n fẹ́ jẹ̀ mọ́mù mọ́sùkì ní ìsìn mọ́sùkì ní tí wọ́n bá ti ń jà sí wọn ni àwọn tó fẹ́ jẹ̀ mọ́mù dà ẹ dúró àwọn tó bá fẹ́ wọn yẹ tò sẹ́yìn wọn wọn á kà one two three ó fún ba lọ sí bọ́ ẹni ilé ìrò pọ̀ lẹ́yìn ẹ̀jú ìmọ́mù ni ọ kẹ́kẹ́rẹ́ wọn kàn bá rí kààrẹ òwe láwọn ọmọjó lọlé èrò ẹ pọ̀ jù èsì <laughs> èèyàn kò bá ṣẹ̀rí àmọ́ ẹ̀rìkọ́ ẹjọ́ ẹjọ́ ẹgbẹ́ tó kàn án ànábì ní yahoo mulikọ́hùn akọ́rọ́hùn mulikitabilà ẹni tí ó ṣáájú báwọn èèyàn kírun lẹ́yìn tó mọ kùránì kéjì ń bẹ̀ ẹjọ́ bàbá tí èrò pọ̀ lẹ́yìn ẹjọ́ mọ kùránì ká ẹbí ò tí ẹ mọ kùránì ká ó tẹ́ wa lọ́rùn bẹ́ẹ̀ kó mi rọ kò tẹ́ wa lọ́rùn torí pé kùránì gangan la wá gbọ́ mọ́ṣáláṣí bàtà wa kírun ìyẹn mo fi ṣàlàyé wípé a máa ń ṣẹ́rí padà sínú kìtàb àti sunna láti ṣe kí ni láti mú ìgbàgbọ́ wa so ní àkótán gbogbo àwọn ìgbàgbọ́ tá a ní tí ò bá ti wà níbàámu pẹ̀lú tọ́lọ̀ ń sọ tí ó wà níbàámu pẹ̀lú tánàbí wa Muhammad tó ṣe lálàyé tí ó sì ṣe déédéé àgbọ́yé àwọn sọ̀hábà àtàwọn tí wọ́n kí ó lọ́dọ̀ àwọn sọ̀hábà tá à ń pè ní sálàf tí wọ́n wá àti gbogbo àwọn tí ipasẹ̀ kírun wọn lónìí tí wọ́n tọpasẹ̀ rẹ̀ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ẹ̀ kó ṣeé ṣe bí mo ṣe wà ń sìn ẹlòmíì ní yunifásitì sìn lẹ́nìkan bá jẹ́ prof a sọ pé ìgbà tó ń ṣe phd professor báyìí ló supervise wọn àbí nígbà tó ń ṣe master ẹni báyìí ló supervise àwa máa tó títí knowledge ó fi wá dọ́dọ̀ ẹnìyẹn náà ẹni báyìí ló supervise ẹni báyìí ní kíníkan ó wá tó bọ́gà àwọn nìyẹn bẹ́ẹ̀ náà ni kí ó ìmọ̀ ẹ̀sìn a máa tó ọ̀gá wa títí títí tàbí dọ́dọ̀ ànábì ni tí wọ́n bá ti lè tó dọ́dọ̀ ànábì bàbá kan sọ fún mi ń jọkọ ní à ó ní sílífàlà ó ní kò gùn púpọ̀ tó ó kàn dárúkọ sí òkan bá ṣe kan ó kàn dọ́dọ̀ amúdá Tìjàní ní ó kàn stop mi ní fact pé òun ti tégbékedé tí amúdá Tìjàní tí ó wá lè tọpasẹ̀ tiẹ̀ dọ́dọ̀ ànábì kò lè tọpa ẹ̀ dọ́dọ̀ ànábì torí pé èyí tó sọ òun kò ní rí tàbí kankan tó sọ so ọ̀dọ̀ ara rẹ̀ ni ó kù sí ìyẹn ni pé ìmọ̀ tó gbé jáde yẹn ẹni tó bá bóyá ṣéwù tiẹ̀ ń sìn ó kọ ẹ lélẹ̀ àbí ṣéwù yẹn náà gbọ́wọ́ lọ́wọ́ ṣéwù yóò rí pé orí amúdá Tìjání ní èlò parí ọ̀dọ̀ ta lámúdá Tìjání ti kọ yóò wà ní ọ̀dọ̀ ànábì ọdún mélòó la ló wà láàrin wọn àtànábì more than one thousand two hundred years níbo ló ti rí àfi kó sọ pé lójú oorun wọ́n dẹ̀ ti lọ ṣàlàyé pé àdíìsì wọn ègbà lójú oorun wọn ègbà lójú oorun ojú ayé báyìí òun àbí ẹ̀sọ́ pójú omi ojú ayé ló sọ yakuzatan ó tún wá lọ sí tàókí ní láàfin ìmọ̀ náà mo kà fúnra mi náà lóòótọ́ kìí ṣojú oorun ojú ayé báyìí lánà ìwà àbáwọn àtàní sẹ́yìn ìlànà ìwọ́n mi ni pé ẹni àwa lóde òní náà lè sọ pàṣẹ ọ̀rọ̀ wa dọ́dọ̀ ànábì àmọ́ wo so ìyẹn ní tá a fẹ́ ṣe lára ìfúnra wa ẹjọ́ wu àwọn ìgbàgbọ́ tá a bá ti ní táàrí inú tírà ọlọ́run táàrí inú súnà ànábì tí ò sí níbàámu pẹ̀lú àgbọ́yé àwọn sọ̀hábà àtàwọn tí wọ́n kí lọ́dọ̀ wọn tó fi dòní àgbàdànù àní ìlú a wà mọ́ ọkàn wa jà kó mọ́ dùn síbẹ̀ tọ́ra àwọn míì ti mọ́ wa lára gan a mọ́ bá ọkàn jà a sì mọ́ kẹ́kọ̀ọ́ sí lójoojúmọ́ abẹ́ ọlọ́run bá lè kí lákó fún alágbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ dáadáa wa ọlọ́run jù bàjẹ́ alékún dáadáa ọlọ́run ṣe ní kọ̀ọ̀kan so bí ìyẹn ti rí nìyẹn ìṣàlá bó bá jẹ́ pé ẹni tó bá ní àlàyé <clears throat> kékeré tó fẹ́ sí lórí ọ̀rọ̀ wa yìí tàbí àkíyèsí kan tó fẹ́ pè wá sí lórí ọ̀rọ̀ yìí tàbá fi kún kan tàbó rí nǹkan kan tó jábùkù àbí àbùjẹkù ńbẹ̀ tó fẹ́ yọkù ńbẹ̀ tó di pé kálukú ń lọ kọ́lọ́n kó fún alágbọ̀ọ́yé ọ̀rọ̀ rẹ̀ náà ok. wọ́n láwọn ọmọ ráwọn ìyàwó mùsùlùmí tí wọ́n máa ń lò lẹ̀kẹ̀ àbáwọ̀lẹ̀ ń ṣe rí wọn bí wọ́n lò lẹ̀kẹ̀ ìyàwó mùsùlùmí bóyá yàwó yín ló ń lò lẹ̀kẹ̀ yẹn ókè ẹ jẹ́ kí n fọ èsì ó ti yé ṣùgbọ́n kò rọrùn láti rí lẹ̀kẹ̀ ìyàwó mùsùlùmí bóyá àwọn èèyàn èlò já àbùn èébora wọn kò séèwọ̀ nínú kóbìnrin fún lẹ̀kẹ̀ sídìí nínú ṣẹ̀ríà Islam pẹ̀lú májẹ̀mú méjì májẹ̀mú àkọ́kọ́ ni pé ààrí lẹ̀kẹ̀ yẹn pẹ̀lú kó ti lo jìlìbáàbù májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì pé ìgbà tó ń rìn ìlẹ̀kẹ̀ yẹn ò mọ́ pariwo ẹgbẹ́ ẹlòmíì mọ́ mọ́ bìlẹ̀ bèbè sídìí yóò mọ̀ mọ̀ so wọ́n ti mọ̀ mú òṣìṣẹ́ tí ó mọ̀ ọdún chẹ́kẹ́chẹ́kẹ́ torí pé àyà kùránì sọ wípé wà láyà bèrè gbẹ́nà gáàrújú lè hìnnà lè yóò làmọ̀mọ̀ yọ̀fínà ní zina ti hìnnà ọlọ́run táwọn ọlọ́run ẹ má máa rìn lẹ́ni tó ń jẹsẹ̀ mọ́lẹ̀ kí àwọn èèyàn ó bá àmọ́ tó pamọ́ nínú ọ̀ṣọ́ tẹ́ fi sára tẹ́pá aṣọ ti bò jì bá fi bò wọn ò rí wọn àmọ́ mi ẹsẹ̀ yẹn wọn bá rìn wọn mọ̀ jẹsẹ̀ wọlé àmàdú wórówóró wọn mọ̀ gbọ́ pé ṣẹ̀dẹ̀ pé bí tí bá ti gbọ́ tọkùnrin bá yóò ti wo nǹkan tó àtẹ̀gbé so tí bèbè yẹn ò bá ti máa dún ìsìn tó burú ẹlẹ́ẹ̀kejì tó bá ń rìn kò gbọ́dọ̀ máa dún wallahu alam naam ṣe naam ó dá ọlọ́run fún alágbòyọ́ rẹ̀ alaikum salam adáwọ̀pẹ́ fọlọ́ọ̀bà adáwọ̀pẹ́ fọlọ́ọ̀bà lẹ́yìn náà adúmọ̀ṣẹ́ àti náà ti sáà lọ́wọ́ fún mi lẹ́yìn náà àwọn adá ọkọ̀ fún àwọn ṣèkù